sọ pé àwọn ọmọ sọ̀rọ̀ àwọn sọ́lá tó ti máa sọ pé ọmọ àgbègbè kókókókó lórí ọ̀pọ̀ wọn àgbègbè kókókókó. lórí òkókó yìí tí ó ní àwọn ọmọ tí kọ́lọ́ ṣe pé nǹkan ní ẹ̀rọ àwọn òkè ní ìkọ́tà máa tẹ̀lé ìdílé kókó àti ẹ̀fẹ̀ ìjọba òkú ìdílé kan. ìgbóló yìí ń kọ́ mọ́ káàkiri ìbá sọ̀rọ̀ fáwọn èèyàn láàkà ní kókó. bẹ́ẹ̀ ni ti ń lé wípé ti lọ́rọ̀ bá ti kó kókò ọ̀jẹ̀ tó lè wá rọ̀ tó ní báwọn èèyàn. Náà, àwọn alẹ́ yẹn lè kókókó, ẹ̀dá kò fẹ́ ròyìn ga. Èyí lè kókókó, fẹ́rọ̀ ìdáadáa ni. Ẹ sọ̀rọ̀. Ẹnu òkun Ẹ̀yìn lè kókókó, ẹgbọ́ àbúwájá. Ọ̀nà ẹ̀dá wọ́n ní àkọ́kọ́ Ọba lè ẹ̀lẹ́ kókókókó, ìrúdẹ̀ agbógbógbé alẹ́ kókókó, àlè sí ìbù, bóò ló ṣe lé. Ọba lè ẹ̀rọ ó wa rọ̀ ó dẹ̀ rọ̀ àlẹ́ tí ìdí báwo ló ṣe rọ̀ torí pé ọlọ́run fi méjì ìròyìn àwọn táwa pé sálábì wa sálábù wa sáfẹ́ kọ́ṣe ọlọ́ni Muhammadu Rasulullah walladina ma'ahu ashidda'u alẹ́ gbogbo máa ta ni wọ́n tẹ̀fẹ̀ ní bàbá nù tẹ̀fẹ̀ rí kòkàn ní tó ti tẹ̀fẹ̀ ni iná ìlà fa tó ní bídí á lè kókó mọ́ wọn tọ́lá àwọn àbámọ́ tó gbà mí pé á lè mọ́ ní bídíà ń gbà mí ju kèbèrè lọ ìyẹn lọ ní bídíà máa ń lùsì gbọ́ pé ẹ̀rí ọ̀nà kèbèrè náà ní tako kò sí ẹgbẹ́ ní máa lé kíní pàtàkì torí pé ìwọ́ta lè máa ní bẹ̀rẹ̀ jùlọ ní ta ilé ti wà nù kòtò tẹ́lẹ̀ àbí sabaráyè látọ̀ arójú túnmọ̀ yòó wọ́n tí wọ́n tọ́ fẹ́ kó ní kòtò lẹ̀ ẹ̀kẹ́ èwo ló bá làákẹ́ ìrún nù tẹ́tí bẹ́ẹ̀ kó ni làátìtì pàkúrò àbẹ́ tó tó àbẹ́ táwọn tó bó láti bẹ́ yé lé yóò ìwọ náà mọ́tò fún wọn náà rọ̀hámá ọgbà ilẹ̀ wọn wá rọ̀ láàrin ara wọn akẹ́ ìròyìn tó yẹn lè kó rọ̀ ó lè jẹ́ egbò ó sì lè jẹ́ yìn ó ti fẹ́ẹ́ lè fi tẹ́ẹ̀ àwọn tẹ̀gbúdọ́dọ̀ rẹ ẹjọ́ ń ṣe èmi àtúgbè ní pàtó kankan tèmi tẹ̀gbúdọ́dọ̀ ẹjọ́ ṣe kí ni ẹjọ́ ń ṣe àwọn onítọ̀rí kọ́dé ẹjọ́ ẹjọ́ ń ṣe náà ní ẹ̀rí kan náà ń ọdún náà kọ́ra sínú àwòrán àwọn ẹ̀dẹ̀ wá jọra wọn ó ní oní tẹ̀sùbà oní ẹlẹ́yìn náà ìrọ̀ ìwọ́n tó bá dé rí ẹ̀fẹ́ ọ̀nà ọ̀lẹ́ ẹ̀dá tó dé bísún lè fi kí wọ́n àti oníbídí àti wọn kẹjọ máa pàdé papọ̀ wọ́n máa wọ́n lè gbé bídí àkékèké o àdá ayàtò ilà àbìdí àti ẹni ṣe kíni tí pépè sí bídí rẹ̀ tó bá bí wọ́n tó wà bẹ́ẹ̀ sínú kẹrẹ̀ ẹ̀mú kẹlẹ̀ ilé wọn lápadé yìí bíbí là ń jà ní àbí mo ti lé ti wá ẹ̀rí àwọn ènìyàn tó sùn kẹwàá táwọn asálàbù sọ àfi ká máa pamọ́ ká máa lé tẹ bá lò ọmọ bá ah, ah, ah, ẹ̀dẹ̀lẹ̀ àti ilé báyìí ẹni tó bá rọ ní mídíà ṣé kí ni tó bá wà nílé ẹ̀lẹ́ kúrò ẹwọ́n tí wọ́n mọ́ ní kí ṣe ní ibi kọ́ ìjọba mọ́ náà béèrè lọ́wọ́ rẹ̀ títí wá ó yá ẹgbẹ́ jáde ó mọ́ tí òkú títí mọ́ bẹ́ẹ̀ni bí ẹgbẹ́ tá ń sọ ìgbẹ́ ẹ̀sìn bá ẹlé ìsúnmọ̀ ẹ̀lẹ́ ìbídíà ló ti pé ẹlé ẹlé ẹlé kù bẹ́ẹ̀ ni àwọn ẹni ibi àwọn òdákẹ́ pẹ́kẹ́ wọ́n dá súnmẹ̀ lọ́wọ́ wá ní ẹbá náà tán tẹnu mẹ́lẹ̀ tó ẹgbẹ́ rẹ̀ nídìí gẹ́gẹ́ ròyìn ní súnmẹ̀ tó ẹni ẹni náà ẹgbọ́n bọ́ ẹgbọ́ yá èyí tẹ́rọ ọya bísúmìlà ẹfọ́ nípa káwọn iṣẹ́ tẹ́lẹ́ ṣe náà wọ́n ní wàá rí gẹ́gẹ́ ní wọ́n rí gẹ́gẹ́ ní ọdún bá súnmẹ̀ jẹ́ ní ṣẹ́gbẹ́ bá wọn kẹlẹ̀ àwọn àwọn ọ̀nà tí ń bẹ́ ó tọ́nà ní o ẹ̀yìn tẹ́rọ ẹ̀mọ̀ kò wá sí yàtọ̀ láàrin àwọn ìbíyà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ẹtẹ̀bù òun tọ̀ nípọ̀ gbogbo ẹ̀jọ́ pàdé àwọn tọ́lá wọn rọrùn káwọn fún ẹnu tọ́lá kan fẹ́rìn bí báwọn ṣe ń rọ pọ̀láwàlá náà ṣe gẹ́gẹ́ bí àlàyé tó fún wa níbi àwọn lẹ́tọ̀ọ̀ fún wa lóòrùn nípa ọmọ tó pé níbi làwọn ènìyàn ní àwọn gẹ́gẹ́ bá ní àwọn bàbá ìjọ́jú ẹgbẹ́ púpọ̀ ló wọ̀ síbi nípa máa ṣe ìtọ̀rí tọ̀tọ̀. Àwa wo ló ń dúró pé wọ́n jẹ́ bàbá wa? Àwa sọ pé àwọn bàbá yìí ẹni ni wọ́n kí ni máa tó wọ́n ṣe? Ṣé wọ́n ṣe kan ní abúlé Ìyẹn náà pé ká máa sọ orí àwọn ọ̀tẹ́lúmọ̀ bẹ́ẹ̀ náà ẹni tó bá jẹ́ ní rẹ̀ àpẹlẹ ní rẹ̀ níbi ni a fi kọ́ máa tù ìwọ́dá wa túlẹ̀ lójú ibi tí ẹ̀ka ti túlẹ̀ yẹn là níjà ìwọ́n bá mọ̀ pé bóyá ní ìdá aládùúgbò ó dédá sáwọn yẹn ṣùgbọ́n mọ́ ní àjòlè àná rẹ̀ ò dá lásìkò gbà wọlé mọ́mọ́ tí ń jẹ́ tún náà nígbà wọn náà gbìyànjú gbà tí wọn lóde wọn sọ ní sọ́dọ̀ kí wọ́n kọ́ ní kíní wọ́n tẹ́ wọ́n tó bá pé bàbá tẹ́ ní kíní kan sọ̀rọ̀ bá tẹ́ méje oníbídíà wọ́n lè ti fọ́ lànà tó yí ó fẹ́ kíní wọ́n pọ̀ nílànà tí wọ́n ló tọ̀ kí ló fi wò tọ́ lé ní ìjàmbá òpé dáadáa ní ara rírọ̀ ta sọ pé ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ rẹ̀ tó bá jẹ́ ní àmì àbá mi sọ̀rọ̀ tó sọ́sá dìde tó àbá ìrí ni ìgbẹ́ tó bá jẹ́ oníṣúbí àìsàn tó kẹ̀ ìgbé súbí lẹ́bí kíní ẹ ṣeun fi ire táwọn ìgbóyà ìgbóyà ló ṣe dáadáa táwọn èèyàn dìde tó mẹ́sì gbọ́yé tó fi tẹ̀sí ní nígbà wọn á ní ló gbọ́yé yẹn náà mo ṣe rọ́ǹgì yẹn náà kódà yẹn náà tó dá tọ́ ara tàyà fi ti ẹ̀pẹ́ àbẹ́lẹ̀ yìí ó ti dá kódà ìlànà rẹ̀ náà tó dá èyàn fẹ́ fa àwọn ohun mọ́nu ọ̀sọ̀ pé ìlànà báyìí ni ẹni tìẹ́ ṣe kú bàbá tìẹ́ ṣe kú àbí ìlànà ìwọ náà ṣe ọjọ́ bá bí ẹ pé ẹjọ́ ká ìlànà ilé ní kí ni wàá pé ọ̀lẹ́ ní bídí àbí ọwá rẹ̀ tó súnmọ́ wá tẹ́kọ́ wá ní ṣe ẹ̀dá ẹ̀rẹ́kùn àbẹ́mi ní ìgbọ́yé tó bá dé ní náà pé ẹ̀tàní tó bá ìlànà yìí kí ìlànà tọ̀lúkọ́ ní kò dáa ọwá rẹ̀ tó súnmọ́ wá tẹ́kọ́ wá ní ní tí wá ní àná ní àyíbáwò ara kó bolẹ̀ kọ́mọ̀dé àná ẹni ìdá lórí pé ìlànà tó rí bá wọ́n ti nílò pé ẹmọ́dé gíní ẹmọ́ rí fún ń gbà wá wà ohun ọ̀mọ̀ pé kò dáa kọ̀ndẹ́mù ẹ̀ bàbá ẹ̀gbọ́n rẹ̀ bá gbà wá bó lọ rí sí ẹ̀kọ́ àbẹ́ ẹni ni jẹ́mọ́ ìbẹ́wà bèèrè àbá lọ agbára àdájì jíjá wọn lẹ́ni yìí dákẹ́ lọ tó lè fẹ́ràn àbá rẹ̀ tó ká ọ̀rọ̀ ẹ̀sùn ló délẹ̀ yìí ó ju ta nílọ ó ju bàbá rẹ̀ olókọ̀ sọmọ́ sọ pé a rí dọ̀yìn dọ̀yìn fún bàbá mi tẹ́bá tẹ́lẹ̀ náà àti ìsòsò ló gbà mí ẹ̀sìn yẹn fi ó jẹ́ kó sọ kí ni ó fò tọ́bá bí o lè fún sọ nípa ní ìdílà ọ̀rẹ́ ní kò dá fún ti ẹni ẹni wá dá tó tún sí lọ́nà mí ni ó ní nínú àwọn tó wà láwùjọ wa ni sáré gbọ́dọ̀ kíyèsí apá àrọ̀ gbogbo Ìdí ìdí pé ọ̀tẹ́ ìṣòro rẹ̀ tó pé ẹjọ́ bá ṣe ẹ̀jọ́ ọwọ́ adájọ́ láì pé ẹ̀ pé àpá ọ̀rọ̀. Ẹjọ́ bá ṣe ìtàrù láti ọwọ́ apá gbogbo jẹ́ ìtàn kí ẹ̀jì jẹ́ àpá ọ̀rọ̀. ìbéèrè ìbéèrè tó dáa. Tẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá tó bá kú àbí tí wọ́n bá dájẹ̀lé àfúnláyé alẹ́jẹ́kà fara ẹgbẹ́ ajé mùrùtàjù nǹkan mùrùtàjù lẹ́ntọ́nà òṣèṣìn mọ́ ìdánilójú ọdún fún àní pé mọ́ ń bá tẹ́lá dí iná hú fàtòlù ẹgbẹ́ bá tẹ́ǹjẹ̀ ẹ̀sìn ẹgbẹ́ gíní ẹ̀pa ìyá tó lẹ́ gíní tó ṣe ló jẹun tí ẹnu wa jẹ́kà torí pé ní tó ṣe láyé adídá ṣẹ̀rí ààrẹ fún òní jẹ́kà fara fóun torí pé òun ti kúrò nínú kíni nínú ẹ̀sìn fàìntù kèbèrè ẹni tó ti lè kẹrù kèbèrè la fi pa òyìn tó ṣe kò ní gbà á lẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé ikú kí ló kú èkó kèbèrè ìyẹn ló fà á lọ́tọ̀ dájẹ́ rí àìsàn wọn lókè òtú bá àbó òmò ń tí sí ọ́ni àbá tó ní alẹ́ tí wọ́n fi kan bẹ́ẹ̀ fi gbé jọ́ méjì sí ọ́ mẹ́ta kó dúró lókò àdá lọ́wọ́n bá pa bẹ́ẹ̀ ìpa kúkúrú kó làwọn ẹ̀ ní kírun sóhùn mọ̀tádù ẹni tó lò ẹ̀sùn mẹ́ta bá pa ìyẹn kò túlẹ̀ níbi ẹ̀sẹ̀ tó kó sí gbẹ́n tó jẹ́ mùsùlùmí tó yẹ kó ń kó tẹ́tẹ̀ ńlá lélẹ́ ìbáwí ní wọ́n jẹ́ kàfá ọ̀pọ̀ ọmọ náà. nípa àdìsí ẹ̀ka fún wa ìkan lára ẹ̀dẹ́ tẹ́lú ẹni tí ó bá ṣiṣẹ́ dáadáa tó jẹ́ àìsí ìrìnlẹ̀ pé tó wá fún àìsí ìrìnlẹ̀ pé ọmọ àti náà ìbáwọn náà tó bá jẹ́ pàtí àìsí ìrìnlẹ̀ pé ọmọ náà náà pẹ̀lú ọ̀rọ̀ sí ilé àti ìrìn tó ń ilẹ̀ pàtó bóyá ẹni tó Amin ni wa qala la dákàlà lè dáná ẹni bá sọ pé láìlá àìlàlá yóò wà lùjọ́nà ìyí ni àwọn oníṣẹ́ ìjáde ní wọn fi ń kóyàn rógà àbí ẹni tó bá lọ jáde mọ́ ní láìlá àìlàlá tó ẹni tí ò bá lọ ń kọ́ àwọn eré pè òkú láìlá àìlàlá kí ni mọ́ ní ajẹ́ tó pé láìlá àìlàlá kò sí wọn mọ́ ẹni ó pé láìlá àìlàlá kò mọ́ tó mọ́ rẹ̀ ó ọlọ́run sì sọ ń pa àwọn òmìnira òdodo pé ńlá máa ń ṣẹ́hìdá bẹ̀rẹ̀ hàkù bàbá àbá tó á ti mẹ́ pé òmìnira òdodo lẹ́nu tó ṣẹ́hìdá bẹ̀rẹ̀ hàkù ó jẹ́rìí kò òdodo wà ó mú yá àlàmú tẹ́lẹ̀ kí tó ní mọ̀ ń pa rẹ̀. ìrànlẹ́bẹ̀rẹ̀ àwọn ẹ̀rí wàáìdì làwọn mú àwọn múríkí àwọn mẹ́rin fi ni ẹ̀rí àlùwáàdù ọkùnrin ti ṣẹ̀jẹ̀ tẹ̀ra wọn táwọn kàwárí bá ti rí pé tó bá tẹ̀sẹ̀ lábáyé yóò wọ́n ní àwọn òye ni náà mọ̀ kàfàrà lọ ni wọ́n èé ni kódà fún ẹsẹ̀ àmì ìlú mọ́ ìyẹn ló bá tẹ́ bá ẹ̀rí tó wọ́n bá wá pé yẹn kébè rí tó wọ́n gbogbo tàwọn olórí ẹ̀sì ẹ̀mọ́jà mara yí ìdákéjì mọ́ ìtàlì àlùmọ́rìkíà àwọn tí wọ́n ẹ̀bá máa tẹ̀tẹ̀ ńlá lọ ẹ̀sùn tàbí pé láìláì rẹ̀ irú wọn ló pọ̀ láwùjọ wa tẹ́wọ́ kọ̀rẹ́ tàwọn èèyàn pé tó ń ṣe ọ̀dà yẹn tí wọ́n lè ní láìláì lẹ́kẹ́nà lájọ ń wí ìdíkẹ́nà lájọ ń kíni lájọ ń dájú kọ yìí táwọn sàgbà mú nù irú àwọn oníṣẹ́ ìjáde nínú àkídà tó náà mọ́nú àkídà àwọn tó má kídà ta ni àwọn mú múrídíà èyàn bá ní ábìyàn bá àwọn ọkọ̀ tí máa dẹ̀dẹ̀ láàrin ẹ̀ta pé láìláìlàlá ẹ̀tọ́ pé láìlá tó kú alẹ́lẹ́ tó wá pé láìláìlàlá tó kú dákàlà lè jánà bẹ́ẹ̀ni gbọ́lá ilá àìlọ́lọ́ láha mẹ́fà àwọlá aṣòro ó láwọn kọ̀ǹdíṣàn ò nínú kọ̀ǹdíṣàn rẹ̀ ní alẹ́ ẹ̀lìmọ̀ ha kẹ́lùmọ́ láyé làgbọ́dọ̀ ní máa ń pa rẹ̀ wàlìyẹ̀ sí i agbọ́dọ̀ máa mọ̀ dájú ẹ̀ kọ́lẹ́ tó kí láyé láyé lọ́la ẹlòmíì mi láyé láyé lọ́la ń zúmà pé àwọn kan náà kàn tó ayé yìí àbí òun ò jẹ́ gbádùn gbogbo àdúgbò lò lò lò lò lò lò ẹ̀rì kan ti bẹ́ẹ̀ ó fi nǹkan mí mọ́ra láyé láyé lọ́la ara ṣùgbọ́n ṣẹ̀ ní alùkọ̀bù èèyàn gbọ́dọ̀ àfẹ́ tó bá gbé wá àlìsìsìláàmù gbọ́dọ̀ ju wọ́lẹ̀ fún àmì ìtọ́nà ọ̀tọ̀ bẹ́ẹ̀ tó gbé láìláìláìlá tí ò lè kíni ní ó gbà àlìsìláàmù mẹ́wàá ń bẹ̀ gbọ́dọ̀ pé pẹ̀lú kíni sẹ́ẹ̀rìtì àfídìkú ọgbọ́dọ̀ pé pẹ̀lú kíni òdodo wà ìkófòrò bímọ yóò bá dòdò ìdónìlá gbogbo táǹtì ń dẹ́yìn ọlọ́run gbọ́dọ̀ lòdì sí. náà ń láìláìlá àwọn òde pẹ̀lú pọ̀ ní ṣe ìdákàlà lè jáde ní wà lù jẹ́nà àti pé bàbá mi yóò wà lù jẹ́nà tó tẹ̀ ní gbogbo kan níṣẹ́ láyé láyé la kò bínú pé kò lè wọn náà ó rà pé ìgbọ́rọ̀ mi yé kò bínú pé kò lè wọn náà lórí àtọ́mù mi ní òdodo tó bá sọ láyé láyé lọ́la ó lè wọn náà tó bá jẹ́ lẹ́sẹ̀ ńlá tọ́nà bá forí jì ṣùgbọ́n tó gẹ́rù mọ̀kànládé ya, ìyá onídẹ́gẹ́ni onídẹ́gbẹ́gbẹ́lé ọlọ́gẹ́dùgbé láìláìlá ní wọlé dọ́kàlà ìjáde tánà ti sọ pẹ́yà yé dúkúlù ìjáde dùkúlẹ̀ àwàlíyà pẹ́yà kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ò ní tọ́nẹ́wò ní ó wọlé àyíwá tó bá tọ́nẹ́wò tó padà wọ́n tó bá padà tọ́nẹ́wò tó tó wọ́ kí ló tẹ̀lé sí náà dọ́kàlà kí ló tẹ̀lé dọ́kàlà ìjáde náà ṣùgbọ́n àwọn òní àdáti pé láìlá ilẹ̀lá àdáti pé láìlá ilẹ̀lá àlejò àwọn ọ̀sán lẹ́yìn àdóbi sọ fún muhammadu nìjábá nígbà tó sọ hákù láì fún tó sọ wọ ọlọ́run fún tó wá sọ tí ọmọ náà ló ń ṣe báwọn ẹ̀dá kó ò ní jẹ wọ́n níyà nígbà tó bá ti fẹ́ bọ́ nígbà tí màá dúpẹ́ fáwọn èèyàn nílò kí láti ti sọmọ ó ti irú làwọn èèyàn ṣe lẹ́yìn o irú àwọn oníṣẹ́ ìjáde àfẹ́ràn omi ìfẹ́jọ wọn ògẹ̀dẹ̀ wá òyìnbá jẹ́nà tí wọ́n ṣàlàyé bó ṣe ẹ̀kọ́ sọ lẹ́nu omi náà fi ṣiṣẹ́ ìjọ ìfẹ́ kó ti máa o lábàtà tó pe láìláìlá wọ́n tó bá ń sọ pé kẹ́kẹ́ yìí ti lé jù ṣé láti pe láìláìlá náà ṣe láti máa ẹ̀ kí ilé ẹ̀kọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ní pé tí ẹgbẹ́rẹ́ ilẹ̀ ìgbẹ́ ní láti máa fún pa ṣe àṣìṣe rẹ̀ níbi ẹ̀yà àti ṣe òmìnir tó pàyà rẹ̀ àti bàbá rẹ̀ àbí èyẹ burúkú nù ó pàyà rẹ̀ àti bàbá rẹ̀ àyẹ̀ burúkú ni o ṣùgbọ́n wá ti pẹ̀lẹ́ èèyàn burúkú náà lọ́jẹ́ mùsùlùmí àníkò lórí mú kí fún wa o títí mo ń sọ ẹ̀rọ níbi ọ̀rọ̀ yìí súnlẹ̀ tó ń súnlẹ̀ bá ti mú ẹ̀rọ ìdúró ti báyìí ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n dáadáa ni àníyà tó ń bí àti ọ̀rọ̀ kò wá di kébébè kò dí o ṣùgbọ́n wá pẹ̀lẹ́ èèyàn burúkú kò rí ìgbà ṣe kí ni àwọn kékeré òkè òkè òkè ó yà yóò kọ́ ní gbogbo aláàrùn pé ní ìṣèpè rí ni tó mú ọba ti ní ó tẹ̀lé báyìí láti ó ti ní o ẹ̀rì èèyàn burúkú lọ́tọ̀ ti bí àdékò ìkéfè rí àìsẹ́ burúkú ló ṣe kéèyàn ṣe kéèyàn gún àbáyẹ̀ lẹ́nu lásán ẹ̀ṣẹ́ ni ọ̀làtà kó láwùmí ó pé ọba kọ́ pàkọ́ sí wọn ọmọdé àkọlá sí wọn tí ó dání wà látẹ̀ ní hariwo kódà kẹ́ńtẹ̀ ẹ̀kẹ́ni tó ọ̀dá ọ̀dá ọ̀dá ọ̀dá mo ń bọ̀ kọ́tù àkọ́tù bí àti ẹ̀jẹ̀ nì sábà pé òun ọwọ́ ẹwà ti kò bí ẹ̀ à ẹ̀jẹ̀ ńlá lélẹ́ yìí o tó kún máa mọ lórí ìyá nìkan ó ní bá lórí sáyé bàbá lẹ́sẹ̀ ńlá mi tó ọ̀rọ̀ rẹ̀ wà sọ́dọ̀ lọ ní àlẹ́wà sọ́dọ̀ ó tọ̀tọ̀ ẹni tó pààyàn lẹ́yìn náà àbí nígbà tí ẹnìkan gan ní onígbọ̀ sára káà tẹ́ẹ̀tì náà ó jẹ yí tán ọ̀lẹ́ láforí ní ọba mú ẹni ẹ̀ náà balẹ̀ kọ́ ìtẹ́ tó pàyà rẹ̀ àti bàbá rẹ̀ tí ẹ bá ní láforí ní ó tó lè pa ẹni ọ̀nẹ́ kó tó wà lọ́dọ̀ àfóòní mímọ́ ìyẹn ló wà sọ pé títọ́sẹ̀ yìí burú ẹ̀ṣẹ̀ tó lágbára lọ́dọ̀ ìwọ̀n ṣùgbọ́n yẹn ṣe ńláńlá ní lẹ́nu yẹn tó padà rà jọ lọ. ọlọ onílé ẹlẹgbẹ́ fúláwà sínú ilé kó lóde ti báyìí lẹ́yìn tó ti tó dúró rẹ ẹsọ ni ẹsọ ni kò ti tó dúró ọlọ àlọ náà. Gracias aleykum assalam. bàbá òṣèlú tó fi ọmọ rẹ̀ obìnrin òfin ó fi fún ọ̀ṣọ́rọ̀ tó ń bẹ̀. òfin àwọn aṣàlàyé lọ́wọ́ tó kò bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ṣàpàtà ọ̀rọ̀ tó ṣèlú ẹ̀dọ̀ tó ti tọ́ ìlú bàbá yẹn wá fún un. ṣé bàbá yẹn ṣe òṣèlú tún lè jẹ ogun bàbá yẹn? ṣé mùsùlùmí lè jogún rẹ̀ mùsùlùmí jogún rẹ̀ àti bàbá kan kébèrè lókun ṣùgbọ́n ọmọ rẹ̀ tó fi mú kébèrè yẹn ìnáná ń ṣe o fẹ́ra wọn bàbá ń wá ní bí wọn ò dákan mọ̀ ká ìgbélé sì kejì náà wọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àbátẹ́wọ̀n yẹn bí mi ṣe nínú o kódà ó lè pìrìfẹ́ kọrin yóò ju ọjọ́ ọdún ní súnà lọ tó lè fi ìfẹ́ ẹ̀kọ́ ni yó tá ò lè fọmọ fún pípín yẹn kódà fún orí kọ́ ni yó ó lè lẹ́lẹ́sìn kejì ni wọ́n ṣùgbọ́n fẹ́ pàdé ọ̀tẹ́ ló tún ra wá délẹ̀ òṣèlú bẹ́ẹ̀ sì ni ọmọ mi tí ò dá kan mọ́ ọmọ lójoojúmọ́ rẹ̀ tó bá kú ọ̀sẹ̀ tó dúró ọ̀pá náà. Àwọn ọmọ láti wá ọ̀dá wọn ní kò yá, lọ́wọ́ pé àwọn ilé àwọn ọmọ ìrìnà. Ìwọ́ ẹ̀dá ń tí ó mọ́ ẹ̀. Àmì ìrìnà tó kí ó máa ti yá, ó mọ́ wà fún mi. Wọ́n sábà máa ti ìrìnà

Bàbá takú pé gbogbo tí ara ló bá lò ó ní. Ẹ̀bẹ̀ ni kí tíra àwọn ọmọ tíra àwọn pé akọ̀jú sí kíbólà ni. Tíra ò wá bá wọn. Tíra ò sì parọ́ akọ̀jú sí kíbólà lùgbẹ́ tó ò bá mọ kíbólà ń kọ́. Ní àwọn ní irú ẹni bẹ́ẹ̀ tó ṣagídí. Tíra kò mọ̀ tí lè dájọ́ rẹ̀ àbí. Kò tàá wúlò lálẹ́ pẹ̀lú yòó òun náà fẹsẹ̀ mú nǹkan tó rọ̀ mọ́ ọgbọ́n tó rọ̀ mọ́ ìtúlẹ̀ kí ni ètò lẹ́nu advice balẹ̀ fún àyẹ̀ni ẹ̀kọ́ ló bá wọn di wàhálà kí wọ́n ti rún bẹ̀ mọ́ torí tí yàn bá kéjì síbúlà tó wọn ń kírun lẹ́yìn ìpínlẹ̀ tó bá kí tán tí tóun kéjì tiẹ̀ ọjà ń padà mọ́ ọ̀rọ̀ sẹ́yìn ẹ̀ yóò dàgbà kó da mọ́ṣáláṣí wọn lónìí kódà tó máa gbọ́ pé àbọ̀ kírun bí wọ́n jìnnà jìnnà ló ń lọ bẹ́ẹ̀ ni mo kí wọn kó máa gbìyànjú ó jà lé wọn lórí kó mọ́ wà mú òfin tó mọ́ padà gbé fún yẹn ọ̀gbọ̀rọ̀ dé mọ́sálásí yìí mọ́ a lè dé bẹ́ẹ̀ fún yẹn tó bá jó ní bídíà ṣùgbọ́n nípa làwọn máa ń lò fún òní fún mà bẹ́ẹ̀ mọ́ tó mẹ́ẹ̀ mọ́ ní àwọn mọ́ṣáláṣí kí ẹ́ sì mọ́ dákẹ́ láti mọ́ ìṣàlàyé fún in fact àìkírun mẹ́ẹ̀ gẹ̀ẹ́ mọ́ àlàyé lónà tó jẹ́ kọ́ńtà àpá ìbùdó wà lóúnjẹ́ ìjẹ́ mẹ́ à má lọ bẹ́ẹ̀ tó kọ́dọ̀ ẹ kọjú sí kíni ẹ kọjú sí kébùlà ọ̀la àná. ẹnu dáńtà sọ̀rọ̀ ọ̀hún àmì ìjọba tó ń kókó máa fi ọ̀pọ̀ máa nílò ìjọba tó ń kó ayé pé ilé ló fẹ́ wọ̀ òun nìkan kọ́ lọ́wọ́ wọn lẹ́ àdàbà lọ ká àkúnyọ òun nìkan kọ́ lọ́wọ́ wọn lẹ́ tó bá lọ́wọ́ lẹ́ irú àlàyé wọn láti lè sàlàyé fún tó lé ẹ̀rọ mẹ́lọ́ fún ni ìtura yóò fẹ́ kó wọn náà ẹ̀yin lẹ́dà bí dókítà tó bẹ́ẹ̀ ṣe ọpẹ́rẹ́sọ̀ fún yẹn ẹ̀dá pẹ̀ fún mílẹ̀ ìbá yẹn ti ń kú ìgbà kú kẹ́mìíràn lè kíni ti ń kú ẹ̀gẹ́ yóò ní bẹ́ẹ̀ fílẹ̀ ta á máa wọ́n rẹ̀ bọ́ ọ̀kú so ó ṣe pé pípẹ́ nìkan nìyẹn tó máa ń pẹ́ yẹn tó wọ́n bàdúrà rẹ̀ lọ́wọ́ kọ́lọ́kọ́rọ́ ọkàn rẹ̀ arẹ́ tó lé lé lé náà tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ tó ń padà rọ ọkàn rẹ̀ yóò máa ṣàdúrà fún náà ni ìròyìn ló ń jákè láti ní láti pè é tó bá kẹyàn lábùkù wọn kà wọn sọ ábà náà lábùkù àwọn àlẹ́bí ọlọ́run sọ wọn lábùkù wọn ti sọ̀rọ̀ ọmọ àlà وصلى الله وسلم على نبينا محمد وعلى